owó bàbá dábàá díẹ̀ pẹ̀lú àwọn olùkọ́ àwọn ìgbàlódé wájú ọkọ̀ òsì tó bàbá dábàá àwọn afárá tí wọ́n bẹ̀rẹ̀ wà lálejò tó wọ́n tó wá jẹ́ sí wọ́n láì lera nítorí ká lọ wọ bẹ̀wò ní sáwọn máa bẹ̀ wá wọ àwọn fọlájọ fún yàtọ̀ ìjà bá àwọn ọmọ ìjọba náà bá fún lálàáfíà wọn wọn máa rántí àlàáfíà wọn wọn máa rántí àlàáfíà wọn nínú àwọn tí iṣẹ́ táwa náà láti ṣe náà tá a bá lẹ́nu iṣẹ́ ìjọba tó abámọ́ lẹ́nu iṣẹ́ wípé wọ́n ń gbàmì ojú ọ̀nà tọ́lọ́ àmì ẹnu ọlọ́ ó wọlá ẹnu wọn bá tá àmì nípa wọn wọn tàbí àpàtì kíkò fún ọlọ́ olùbá ọlọ́lá ti rà lọ́wọ́ lábẹ́ ìgbẹ̀rù báyìí wọ́n yí amúgbẹ̀ṣá tí bá ṣèfá àbẹ̀là ìṣèfá ìjà ṣèfá ńlá yàrá ìfọ́kànlá. ibi tí a ti lórí sọ́ọ̀tù ìwọ́lẹ̀ ìyẹn pọ̀ ní sẹ́fẹ̀ẹ́ nígbà tí aláṣọ àgbàgbà aláṣọ nípa níjọ sọmọ wa àdámá ti ń bẹ lára sọmọ àti báwo ló ṣe fún sọmọ ayé ẹ̀ka àgbà láti ló jẹ́ ká mọ̀ pé sọmọ ò dá máa bẹ fún rẹ̀ whatever ẹni tí ta lè ní sọmọ ọba aláàánú plan rẹ̀ ló dẹ̀ plan rẹ̀ sílẹ̀ ìkàkà tí ń sísẹ́mù yẹn tóbi jù ó pàtàkì jù pátọ́ wípé bó ṣe wà yẹn ó kàn bẹ̀ fún ẹ̀ tó bá ń bẹ fún ẹ̀ ká o bí a clash of the system ìyẹn sábà bẹ atẹ́gùn ti fẹ́ yìí wíńdò káwá ní padì fún ààrẹ ní fún rẹ̀ atẹ́gùn ó fẹ́ jọ́pẹ̀ tó pọ̀ atẹ́gùn padà ti rí rẹ̀ ó kó ká bẹ̀rẹ̀ tó rẹ̀ sí ẹni tó rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́rọ̀ pàgbọ́nà àtàwọn àlàwọ̀ rẹ̀ tójú bá fẹ́ rọ̀ kí ẹ̀rù tó òṣùpọ̀ tóun bá fẹ́ rẹ̀ òjò lè fi oorun oorun ilé máa rìn tójò máa rọ̀ tóun bá rọ̀ tó ní. ìyẹn tí mo cloud nígbàlẹ̀ oorun kì ṣe níbi wà ní òjò tí ń rọ̀ nígbàlẹ̀ oorun tí ń rọ̀. òun náà lọ́dọ̀ ló fẹ́ gbọ́ kẹ́kẹ́ tó ti gbábà tó ní ṣe lòdì. oorun ló mú ilẹ̀ òun ló mú àwọn nígbà tó yọ padà wá tòkà wà ní gbogbo sísẹ̀mù yẹn káwá ní dábẹ́ fúnra tó dábẹ́ fúnra yìí ètò látọ̀dọ̀ bá ní látọ̀dọ̀ àwọn ọ̀sán bó ti jẹ́ nínú ọwọ́ wáyé bó ti dá ìfẹ́ fúnra ara rẹ̀ tó ti fẹ́ ìjọ ìjọ ìtẹ̀lera wọ̀nyí káwá ló kọ̀ wá fún ẹ̀ kára kọ̀ wá fún ẹ̀. ó dà torí pé iṣẹ́ tá a ti ṣe torí iṣẹ́ tá a máa ti ṣe olódà abẹ́ aláfojò fún mẹ́fà yìí fún wa. aláfojò àwọn àgbàlagbà lọ́kọ̀ òun ṣe lọ́sọ̀ọ́ sánmà ayé ẹgbẹ́ sánmà ìdúnyà òun fi ṣe lọ́sọ̀ọ́ sánmà ayé sánmà ìdúnyà ìyẹn ni pé sánmà yìí táwa ń rí tó súnmọ́ wa láyé bí màá sọ ìyẹ̀ká pẹ̀lú àwọn àtúntà ìmọ́lẹ̀ nínú gbogbo wa fi àwọn àwọn ọ̀rọ̀ ẹ̀ ṣe wájà àìsàn àròjù mẹ́rin ìṣẹ̀lẹ̀ àti òun ṣe ní ìkàtọ̀ wọn ṣẹ̀ máa wọ ẹni èsì bábẹ́ wọn di ọ̀rọ̀ kan sọ́nà wà á tẹ́kì ní àyà wọn àtàwọn àtàwọn tí wọ́n ti ọ̀rọ̀ lọ́lọ́ fún wà á tẹ́kì ní àyà wọn àtàwọn àtàwọn tí wọ́n nígbàgbọ́ pé rọ́mà àjẹmàwò àtùtùpá tó wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀dá ọba lẹ́ba ní àwọn kan nígbàgbọ́ lórí ẹ̀ àbúráhà ọ̀sán ìyá ayé náà sẹ́yìn abẹ́ẹ̀kọ́ lọ́kọ́ mẹ́ta yẹn ti wá Gbogbo ẹni tí ó gbà ìbò orílẹ̀-èdè rọ́pìnì ẹni tí ó pàpọ̀lọ̀ tó bá wọn. Torí pé àwọn òbíyà tó wà kí láti àwọn òbíyà tó wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sà bọ́lọ̀ tó sà mọ́ àwọn òbí. Tàbí sọ́kọ̀ wípé ọlọ́run tó sáwọn kankan, àmọ́ àwọn kankan ò kọ́ ló dà. Ìyẹn ni pé ó sì bàtà bá gbà ẹ pàtó náà máìkì nígbà wò ìgbà méjì wáyà ló máa jẹ. wà nígbà tí wọn ká máa wọlé gbogbo ẹni tí ò bá nígbàgbọ́ gbogbo ẹni tí ò bá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tí ọlọ́run tó bá ti rọ́ọ̀kì máàlú kìíní wọ́n mọ̀ sí i ẹ̀ka wọ́n gba ṣòro lórí ààrẹ ẹni tí wọ́n ti tó ti bẹ ohun nígbà ní ìtọ́jú ààrẹ ìjọba bọ́lọ̀ fi tètè rẹ̀ ọba aláàní àbẹ́wòdà tó bá dúró láyé tó bá ti rí àlùfẹ́ àwọn ọlọ́ iná já ní ọ̀pọ̀ wà ní ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ó wá burú jáde ní ilé ìmọ̀ parí ọ̀rọ̀ rẹ̀ wáyé tí aláwọ̀ aráwá aláwọ̀ ojú ẹgbẹ́ wọ̀ iná òun ní pé òun máa ń yí olè bọ́lọ̀ ṣe fún un. Ìyàwó mi yìí bàbá ní àrọ́bù ìmáàmà àlùkálíkù ẹni tó gbá wa àmọ́ọ́dúnkù ẹni tí ó lè jẹ. Ìjọba báwọn kan wà tó ń gbà pé ni báwọn lówó. Pé báwọn ti lọ ọ̀sẹ̀ kan owó lè ó ní ọ̀sẹ̀ owó. Ó lọ tó ṣe fún yàn lówó. Ìtàn yíyà ṣe fi gbogbo táwọn olè pẹ̀lú ọkọ rẹ̀ bá pẹ̀lú sókè kọ́lá kò lè fún yàn torí bẹ́ẹ̀ dáná òun náà ní kò káta jíjẹ fún mi tó kò káta ìrànwọ́ látọ̀dọ̀ ọlọ́run lọ́ba láàrin ìwà lẹ́sẹ̀ yìí náà ká àfàrú bí rọ̀ sí i ó pẹ́ ní tí òun àti bàbá pọ́lọ́ ní pèsè gbogbo nǹkan fún àbáàbò gbà irúfẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó máa bẹ́ ní ẹni tó rí ìjọ ọlọ́run ìjọ àlẹ́

tó ti èyí general name ó kọ tí wọ́n ń jẹ́ ọkọ tó pọ̀ ní tó bẹ́ẹ̀ ti dú ọmọ ènìyàn apá kan náà ọmọ ní àtàlùjọ ní jọ́lọ̀ kí á ní ọlọ́mọ sábà wọn bẹ́ẹ̀ aláwọ̀ kan kí ní abá adé bí ọmọ súnmọ́ àpò ìgbà rẹ̀ ọlọ́mọ sábà wọn kò yà rẹ̀ jọ́lọ́ tó gbẹ àmọ́ bá láàrin wà ní ìtẹ̀lé ìrìnkẹ́ fún àwọn ìgbìyànjú ọ̀gbìn ẹni tí ò bá nígbàgbọ́ ìfọ́nà ló bá òun ní pèsè òun ló lè pa òun òun ló lè yé òun òun ló lè jẹ́ kí nira ó káwọn òun ló lè má jẹ́ kí nira ó kan òun òun ló lè kóore wá bá ẹni tí o bá ti bàyà àdáàbò jà àdáàbò tí wọ́n ẹgbẹ́ òjò bá àbúkó ìjẹ lọ́dọ̀ lọ. ó kú bí bí ìyẹn máa ń parí ọ̀rọ̀ yìí. iná já ànábà yẹn ìdá wúlìkú fi á tí wọ́n bá ju àwọn ọmọ já ànábà wọn bẹ̀ ìdá wúlìkú fi á fẹ́ẹ̀lì fẹ́ẹ̀lì kúlà tọ́ba ní wọnú mẹ́yẹ fẹ́ẹ̀lì wọ́n máa gbọ́ kílẹ̀ màdínà yóò máa ṣe ṣẹ̀yí ìkọ́ni iná yóò máa sùn iná yóò máa ṣe kí ni sùn wáyé ẹ̀sọ̀ fún òun wàyí àtẹ́sẹ̀lì àyè pé ẹni tó bá rí na gáàsì ẹ̀yà tó fẹ́ na gáàsì tó máa ṣe wẹ́ ìdí ẹ̀yìn tàbá rí náà ẹ̀ tàbá rí ẹ̀kọ́ tó ohun yẹn tàbú tàbá wá bí nǹkan nǹkan yẹn tí máa ń dò ní gbóná láì tàbú wàyí àtẹ́sẹ̀lì eléyìí tó máa jẹ́ àpẹẹrẹ pé iná yẹn ti gbóná kọjá làkúrò tán bá ju irin níbẹ̀ yẹn máa yọ èyí bá ti mà gbogbo ẹ̀ tó bá lọ sọ́nà kìlúrí gbogbo orin pàṣẹ gbẹ́kọ̀ wọn lọ bẹ́ẹ̀ jẹ wọn ò ti fomi bẹ́ẹ̀ jẹ kó ra òkú káàdì bẹ́ẹ̀ jẹ iná náà ti yọ tó túbọ̀ sí pé iná bá tẹ́ nìkan kò sí kí eré ṣe gbóná tó yóò yọ tó bá wọ bẹ́ẹ̀ odidi mọ́tò sábàjọ́ wọnú náà báyìí àti ẹ́ńjìn àti táyà àti ẹ́ńjìn ẹ̀ẹ́dọ̀ láwọn èyí tó bá jẹ́ rọ́bà àwọn òkè ìjọ tẹ́kẹ̀ kan èyí tó bá jẹ́ ẹni tẹ́ ó lè fi ní tó ń tẹ̀ fún ìtẹ̀. torí pé sẹ̀yìn ìkọlù ohun yẹn fún ẹgbẹ́ sájà wà bínú wọ̀. wàyí yàtọ̀ fún un torí pé ń hó ń kóná náà. Bàbá àwọn ọmọ náà ń ṣe àdúrà òṣè ló lè kẹrẹ ibi tó wà ní ìlú wọn. ó bá tẹ́lá ti pa mí. ẹ ẹ pa ẹ máa pa àdúrà kìí. Gracias. Único pa, yo ocupo el segundo ẹṣin ẹlẹlẹ ẹṣin àwọn ọjọ́ àti ìlànà takadu tamali yẹ ẹsùn nílẹ̀ lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó fẹ́ júwe iná mú wa ẹ má o iná tí gbogbo ayé ń àti náà gáàsì àti náà ìyí. àdínà ibi àdínà kí lóni gbogbo ìran ẹgbẹ́ tá a bá mọ̀ pátápátá àbẹ̀yẹ́dẹ́ tó kẹ́míkà fẹ́lẹ́ ní tí wọ́n ti pè gbogbo ẹ̀ nínú èdè pọ́ọ̀tì ni wọ́n yọ ẹyọ ọ̀kan lọ́pàá yẹn tọ́ba pé yíìsì mẹ́rin àwọn améyìí yẹn wọ́n wá sí báyìí lẹ́yìn tó forty percent zero point one percent rẹ̀ lọ́ba aláàbẹ̀ká máa lò lórí olùfà yọtọ ju àmẹtìtò ayé màlẹ ìgbàlá yọtọ ju sínú náà tó ti yé yọtọ lè fi wọn ju sínú náà alimọsọ àrùn wa kàlà wà fún wa ní òun sùn àtàrà nìyà ó ní yọtọ bá dẹ́gbà sọ pé ó ń fẹ́ yára náà ní bárúkà wọ̀ sàlẹ̀ yọtọ bá dẹ́gbà sọ pé yára náà rèé náà kú ní bárúkà máa ń tutù kátó wípé alimọsọ àrùn wa wọn ní àwọn olùdarí bàbá wa sàlámà alá ìdọ̀rọ̀ yìí gbogbo nọ́mbà wà lórí ìdáyé rẹ̀ bá yìí pátápátá kò sí nílò kankan. àmọ́ torí pé iná tí ọba adáda palẹ̀ sí yẹn ni pé gbogbo nọ́mbà wo lè dáláyé kó máa jó yóò máa jó àmẹ́yìí tí wọ́n ti fúláìmà sí tiẹ̀ kó lè gé bàbá wa sàlámà alá ìdọ̀rọ̀ yìí tó ti jẹ́ pé ọ̀kan nínú náà nígbà tí wọ́n dá ní ìdí náà yẹn ti pọ̀ jù máa bá nígbà yẹn lẹ́yìn ìdí ìdíwó ti tú ọba abẹ́rẹ́ wájú kó yé wa láti fẹ́ àti tó bá lọ pápá láti kò fẹ́ so pápá èèyàn náà lẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sìn pápá o fẹ́yìn ò bá múra ẹ̀yìn ló sàkó bẹ̀ ẹ̀ padà sàkó lówó torí pé ẹ̀yìn ẹ̀ padà bẹ̀ ẹ̀yà àwọn ọmọ olóòlù ti bẹ̀rẹ̀ tó wá láì ẹ̀jìn náà ẹ̀jìn ẹ̀sí o tó o kó sáké tó lápọ̀ ni tí má ti pọ̀nrà pọ̀nrà fúnra yìí ìyẹn ni pé ọba dẹ́dà jí ju wa pé eléyìí tá a ṣe rí yẹn ẹyọ ọ̀kan nínú fọ́ọ̀tì pùtẹ́tì nínú wọ́n pùtẹ́tì nínú fọ́ọ̀tì ọba aláàbò sàkáàdì tàbá ẹ̀yọ iná ẹ̀dẹ́ ni pé tàbá ṣe àbù yóò sì máa jábà rẹ̀ báyìí tàbá ìdí àgbà yóò máa fọ́n kì í fi kó bírèkì ààrẹ mílíọ̀nù lè jẹ́ látara ìdí nínú torí pé kí ló fà tó fi ìyẹn túmọ̀ sí tó tọ́ba adẹ́bà ti dá lùjẹ́ náà ló ti dá iná wọ́n wá fún èèmù rẹ̀ lọ́wọ́ báyìí ẹ wá wo tọ́ba náà ti dá ayé báwa sọ pé láti ọdún ti dá ayé ni wọ́n ti kó náà tọ́ba náà ti fẹ́ ìwọ alámà tí fẹ́ẹ́ tó bá wọ náà lágbo méje bí agogo mẹ́rin ní ìfowó lè kéré àgbàgbọ́ ní báyìí àwọn ètò ọjọ́ lòó fún ó jẹ́ káàdì ìdìbò tó máa yí jẹ ó máa yí jẹ nígbà tó máa yí jẹ lẹ́yìn kan tó bá dà sọ̀rọ̀ tó ń lo ó fún un normal baby baby baby tó ṣe wọ́n wà kó lọ́kọ̀ lára rẹ̀ yìí sì inú rẹ̀ lásán lẹ́nu ṣe fẹ́ jù. ó dà wọ́n ẹ wá sọ pé kọ́mọ́ kó yìí ìwò òun ẹ̀ iná ayé lò ó. ìyẹn ní ṣe ká ìtẹ̀lé náà gbọ́ ní ìdílé kọ̀ọ̀mọ́ jáde nínú oòrùn. ọba dẹ́ta wa ní ẹgbẹ́ jáde náà ó bínú mílẹ̀ ìgbẹ́yìn ó bínú ìdílé bá lè wá sí ó bínú sí ọ̀tá olùkọ́ tó ti kú torí pé wọ́n ti kú sí ààrẹ kalẹ̀ jáàbù asàrò àlà àdìpọ̀ nínú àwọn ọmọ ọba wáyé ó ní kúrúkì jáde náírà alifasana àtà ìfarwa wọ́n kó náà one thousand years tó fi kiri tó fi pa wà ó kí jáde alifasana àtà ìfarwa wọ́n kó one thousand years tó fi kiri pa wà ó kí jáde alifasana àtà ìfarwa. wọ́n tún kò fún another one thousand years tó fi ju wà bá bá láti lè láì jẹ́ pé bí ló wà tó tó ohun máa bí ó sí ìdí ní tó lọ́rọ̀ sọ pé a lè mo ti àkàlẹ̀ kọjá wà yóò ọba ti sàdéhùn fún un pé òun kò nínú àti náà jẹ̀kú kí ló mọ́ àwọn tó lóko akọ́kọ́rò kí wọ́n pọ̀ jù báyìí lọ́nu wọ́n ní já àmọ́ ọmọ ìbínú ọba adẹ́dá wà tẹ̀sẹ̀ bọ́ àtàbà já àbẹ̀lẹ̀ wà àwọn olùmọ̀ ẹni bí wàhálà ẹ̀ ti gbé wá lọ àgbẹ̀ ní níta ìlẹ̀ pé bó o lẹ tẹ̀lé ó ṣe rí bó o ló ṣe ṣe látara tó kọ́ bàbà tó wọn. tòkíbà tí ọlọ́run pàṣípàì rẹ̀ ṣe mọ́ lọ́ba aláàbí fún ìgbà náà olè fi àti àpá ojú. gbogbo ìgbà tí wọ́n bá ti kó fáwọ́jù òun náà pè group of people fáwọ́jù wọn ni àwọn group kan wọlé ẹ̀yin group kan wọlé ẹ̀yin group kan wọlé fún ìlànà olè kú adájọ́ ti ṣe pé wọ́n ti wọn wọ́n máa ti wọn ni. fàálùkọ̀ sọ àràtà alùkọ̀ sọ àràtà àtọ́ àwọn adágbègbè wọ́n jọ̀pá wọn lẹ̀lẹ̀ adájọ́ ọmọdé àdámà wọn ò ní wá wọn máa ti gbẹ ìjọba yìí nígbà tó ti yàn sínú rẹ̀ lẹ́yìn kúlàmà òlùkí àti àbá ojú sàhálà bàbá ti kó gúrúkú kan wọlé sàhálà ọmọ ọgbà náà tó hàn àwọn màláìkà sáwà ní ìta jùlọ wọ́n wà máa ti wọ́n bẹ àlàmíyá ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ nínú pé lọ́ọ̀ bí ti dábàá yìí ọ̀rọ̀ yìí ti jẹ́ sí ìdí alábíyá tẹ̀sẹ̀ nàbí ṣé olùkìlọ̀ wá lọ kiri pé ní sẹ́ńtẹ̀ ara olùkìlọ̀ kan lọ̀rọ̀ tó lọ́ọ̀ni ẹ wo gbogbo àyè tí wọ́n ti ń ta kùrá yìí láyé tí wọ́n ti máa pé ẹni bá mo tó wọ̀ náà ẹni bá bàbá tẹ̀ òsì dé ìfẹ́ ẹni bá fẹ́ yẹn sówó yóò bèrè ìdùnnú ọlọ́run alábíyá tẹ̀sẹ̀ nàbí táwọn èèyàn fẹ́ ká àtẹ́lẹ́ òkú padà wá bọ́ wá bọ́ fún wa ni tẹ́ bá sí rédíò ní ìsìn kò sí báyìí ẹni tí wọ́n yóò tẹ́lẹ̀ ti fọwọ́ sí. ọ̀yà sáfù máa wà gbọ́. báàgì wa gbọ́ bí oṣù kan ìjọ́lẹ̀ kiri tó kù tó bá tó wá parí wọ́n fà á gbóòtù bẹ́ẹ̀. lọ́ba aláàánú wa máa kó nà mú àbùdíyìnà àtà náà. ilé ìṣẹ́ mọ́tà wà rẹ̀ láàmú. a ní sẹ́ ìyẹ̀káníyà títí bá àdúgbò ìṣẹ́ ìṣẹ́ tó lọ sí wọn lọ bèbè ìwà bá kó nàmọ àbúrí ọlọ́run ní mi ò ní nínú ẹni tó jẹ láta nínú ẹ̀dá nàìjíríà àyà àdúgbò ní kò ní kò ní tẹ́tì lé òṣìṣẹ́ wa lọ pé méjì ònáàkà àdìbọ́sù àwọn ọ̀ṣunù náà ti kí wọ́n rọ̀ṣunù bẹ́ẹ̀rẹ̀ náà ti rọ̀ṣunù náà ti kò ní àṣìkà àtàwọn òṣìṣẹ́ tọ́lọ̀ rán àwọn rọ̀ṣunù kan wà bẹ́ẹ̀rù náà ti kò ń lọ́kọ́lọ́ wa tí ó nà máa bá àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ kí la pè é àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ táwọn náà rí pé à eléyìí tó lówó yé o. Bọ́ọ̀lù fàálà ń pàtàkì tó wá àlàbíyá ti kò tẹ̀lé. Wọ́n máa fi àwọn àláìka àná wọ́n máa fi ọmọ wọn pé àlàbíyá ti kò tẹ̀lé. Tí olùkèrè wá báyìí ẹ wá tó táwọn sọ. Ọ̀rọ̀ ẹ̀ ẹ̀rọ ìgbà. sùpàtù zuma wọn náà ta ìlàjà wúwa. nígbà tí wọ́n bá kó ọmọ dáadáa náà wọ́n kó àwọn aláìgbà wọ́n kó kékeré ìlàjà asinàmà zuma wọn kó wọn dé ní jama jama. wá òjò bèbí o wàhálà. Àlùfẹ́rí àbùhán sí ìlú Màkìlú, àwọn àti kan wà nínú rẹ̀, tẹ́ bá yọ lẹ́tà kan kúrò bẹ́ẹ̀ yóò da ìtumọ̀ kẹrì. Wàkúti àbúwá àbúwá wàkọ́ ọ̀dàlá òkú kọ́ńtà náà wà sàlámù àlẹ́ ìfọ́nù tọ́mọ àlùjẹ́nà ni wà wà bẹ̀ tọ́mọ náà kò sí wà bẹ̀ àtà ìdájà wà wọ́n kí wọ́n ní kò sí wà bẹ̀ ìdájà wà sábà ti kó wọn dẹ́nu ọ̀nà báyìí wù ti àti wọ́n kà sílẹ̀ fún wọ́n kà dà wọ́n ni àmọ́ mọ́ àlùjẹ́nà wà wù ti àti wọ́n dà wọ́n dúró àwọn tó wà ní reception wọ́n wẹ́kọ̀ wọn wọ́n mọ̀ra àmọ́ ọmọ náà wò ní pálá bá rẹ̀ ìdájá wo a mo ti àdìbà pé ẹ̀kọ́ gẹ́gẹ́ sí inú sí iná tí bí iná pé ẹ̀dẹ̀dẹ̀ sí láti ìta ìdìbò wọlé. wà á kọ́lá láwọn ọ̀rẹ́ ẹ̀rọ àmọ́tàkùnà àlàyé kíkọ́ ìtàgé gbàrà ní àti olóṣòwò ní gbogbo ìyẹn ló ayé ìkọ́ ayé. tèmi nwere ń rìn yẹn sí láàrin àwọn èèyàn bá yín sọ̀rọ̀ ìyẹ́dúró alẹ́ ikú wọ́n dẹ̀ka fún yín ààrẹ ààrẹ wọn ti fún àwọn ọ̀rọ̀ ọlọ́run yín wọ́n dẹ̀ kì í nílọ. gbogbo wa ni sọ fún kan kan ó jẹjọ kan. báwa ló ara àwa wọn kan lọ à ń gbé àwọn àwa náà gbọ́dọ̀ gbà sọ́kàn wọn ó àwa náà lọ́sẹ̀. mo bẹ́ẹ̀ wá ní sẹ́rẹ̀ bàbá ti dé sẹ́ ó yẹ rẹ̀ pé wo ni wọ́n ṣe èmi wá bí. torí sáà ká gbé lọ yẹ nípa àgbàdo mọ́ lọ nìkọ́ ayé omi kò máa bá níjọ́ àwọn èèyàn máa ń lọ sẹ́ni gbogbo ìgbà àwọn àwọn tá lọ sẹ́yìn àwọn náà gbé yẹn lọ sẹ́yìn náà ń bá lọ àwọn náà tá gbé yẹn lọ wọ́n gbé àwọn náà lọ nìkọ́ ayọ̀wé kó máa bá sẹ́yìn wọ́n gbé náà kí ni wọ́n sọ kó máa rẹ̀ bala wọ́n ní gbèsè ọ̀rọ̀ ọlọ́run ti kò. lórí ìpèsè pé kò sọ́gbà tí ó dàgbà dé wú yìí lásán pé rọ ni wọ́n pa bàbá àti ìfọ́sẹ̀ fọ́lẹ̀ bọ́ọ̀lù alábíyá ti kún alábíyá ti kún nàbí ọ̀ọ́dún bàbá bọ́ọ̀lù náà. Bọ́ọ̀lù bàlá ẹ̀sìn bàlá mẹ́kọ̀ọ́ náà bàlá bẹ́ẹ̀ ni wọ́n yóò bá wa fákẹ́ ìdájúná àtọ́pẹ́rọ ni wọ́n ń pa láti wọ́n àtọ́pẹ́rọ nìyẹn tí wọ́n fi gbá wà náà wọ sàárè tó mọ ẹ̀rọ yóò wọ́n lòkè à ah, mo mọ ewé mi àdébí tẹ̀lé tẹ̀lé àkódà àgbáyé tani wọ́n mọ́tò fún wa ẹ̀wọ́n amáyé mọ́tò àtìgbẹ̀ntà àti tó máa wòye lọ lẹ́gbẹ̀ẹ́ wa lójú ọ̀nà bí wọ́n ti ń gbà láwọn ẹ̀sìn gbẹ̀rẹ̀ àmọ́ wọ́n àgbẹ̀bà ah, wa ó ẹ̀ pàdé rárá òkàdà lápá àgbàdà ẹ̀ lọ ni bá àbáwá bọ́ọ̀lù àjẹsì lọ a wà nínú ilé bá padà jíjọba ti pé tí mo bá ti pé ìbàjá àjálù a láyé sáré ìmúlọ bá àdámù láti kó bá ti kó láyé sáré ìmúlọ bá a òní mí òní rìsí òní sí áàzù kan kò ní pé wà láyé sáré ìmúlọ ó làwọn òní àjọ rẹ̀ òní fún ẹ̀rí expansion pé ẹ̀yà ẹ̀fà tuntun ẹ̀yà rẹ̀ gbogbo ìgbà ń ṣe wọn ẹ̀wọ́n ṣe ń ṣe kíndìn fún yàn irọ́ mi àti kò sí wọ́lá láti kò bá tó ní àwọn èèyàn kú ní lóko nígbà tó ti mọ̀ ní dájú àwọn èèyàn kú lọ́wọ́ bẹ́ẹ̀ ti kíndìn ọkọ̀ padà bọ́ fẹ́lẹ̀ nígbà ó padà bọ́ fẹ́lẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ti kíndìn rẹ̀ àti kò tó ní gbogbo ẹni tó ti kíndìn rẹ̀ tó gbọ́ àti ó wà kẹjọ méjèèjì kẹkọọ mi méjèèjì ó wà kẹkẹ lọkàn ó sì lẹnu àwọn ọmọdé kékeré kan ti bàjẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ àti nílùú àti bẹ̀rẹ̀ ọ̀kan ní ìbáwọ̀ ti mọ̀ àwọn àti bàtì wa lọ èyí àti bẹ̀rẹ̀ wà lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ìgbẹ́kọ̀ lè ní sẹ́yìn ẹ̀wù olùdó ọlọ́pàá torí فكذبنا أصبي أقوى مرا وقلنا ما أنزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا أصبي ما أنزل الله من شيء kódà kìdí bá tó wọn lọ́wọ́ nìkan àmì ọlọ́wọ́ tó ọkọ̀ kankan lẹ́yìn ayé báwo ni ẹ̀kọ́ wọn pé ó tó ju rẹ̀ bá àgbàdo ìgbà kùnà rẹ̀ ṣé ìwọ́n rí ìwé yìí wọ́n èèyàn sọ ìdí táwọn èèyàn sọ pé máa nà gbára lọ́wọ́ òun ọlọ́run sọ kẹta kalẹ̀ o. ọ̀nà méjì lálẹ́ ìlú ayé rẹ̀ ní àkú wọ́n wà lọ́sọ fáwọn olùgbàgbọ́ ní pé ọ̀nà àmúlẹ́wà ẹ̀wọ̀n gbogbo bẹ́ẹ̀ sọ yìí àwọn tí wọ́n lówó jù wá lọ tí wọ́n gbádùn ayé jù wá lọ wọ́n ti kú abẹ́ wọn dúró sàárè àwọn bá wà ní ìdíkẹ́ lọ́kùnrin bẹ́ẹ̀ bá wà lùsàn jẹ́ báyìí lọ bẹ́ẹ̀. lẹ́yìn wọn sọ pé báyìí atẹ̀rí pé wọ́n sọ fún apẹ́ yẹn lè kú ẹni tẹ̀lé tí òun yẹn rẹ̀ ti tẹ̀lé ní ṣe ó lẹ̀ tẹ̀lé. adẹ́pẹ́ ní ìtú òbá wa sọmọ ọyẹ kálí lọ́pẹ́ bó ṣe rí nù. àwọn wà pẹ́ yẹn á ń tún ilá bíi lọ́lá àwọn kan lára àwọn màláìkà ni wọ́n fún wọn lé fi náà ń tún ilá bíbọ̀ láàyè ajẹ́ pé ọ̀nà àánú ní dìbò òjẹ́ láyé òun bá yìí ẹ wà bọ̀ ọ̀rọ̀ yóò padà jáde sí ìjà àná náà láàmì. Abẹ́ wa ta'ala mọ̀ sí àwọn náà padà gbà tó lásìkò yẹn kò sáwùjọ àrẹ mọ́ àwọn náà wá gbà nígbà bá mú ọ̀daràn tọwọ́ bá bà á tí a bá jẹ kọ́tà ń tí o yóò padà bọ̀ sọ́kọ́ òun ṣe a ọwọ́ ọba adẹ́nà ò wa mú níbi àdáyé tó bá fẹ́ kí gbogbo gbà kó ọ̀dọ́ náà ó ní tó bá yẹ lọ́wọ́ tuntun fún gan tó bẹ̀rẹ̀ bá fẹ́ báyà lọ́wọ́ láti lè tòró gan ẹ̀ka ah, ọmọ mọ́wọ́ rẹ̀ dákun mọ́wọ́ rẹ̀ dúró dákun mọ́wọ́ rẹ̀ dúró bẹ̀rù. obìnrin wa ọmọ wa ó ti ní ìwé dé àmì ẹ̀wò ẹ̀yọ́ lọ sí òkè kẹlẹ́ owó kọ́ra táì tẹ̀lé torí pé kò fẹ́ kòkòrò tá àbójú rí bá tó bá fẹ́ kí gbogbo èèyàn máa kírun ó máa tí ó ṣe é tọ̀ fún kankan wà ní ìsinmi rẹ̀ nígbà tí máa forí lélẹ̀ báyìí yóò ṣe kí ọlọ́pàá wọ gúlọ́ọ̀bù ọlọ́pàá bẹ́ẹ̀ gbowó lọ́wọ́ wa nínú ìgboro ó ní àbá ẹ̀wọ̀n gúlọ́ọ̀bù èmi ní gbowó lọ́wọ́ yín o ẹ lọ jù sínú ibẹ̀ ó ní o òun náà wàá kọ́lọ̀ mú gúlọ́ọ̀bù láti kí ni ṣe àbùkẹ́ tí òun abẹ́kẹ́ òun bá bẹ́ẹ̀ gbowó mọ̀ tó mọ̀ ṣe ìyẹn túmọ̀ sí pé ó ń fẹ́ wa ó sì ń fàánú bá wa lò àmọ́ tó bá láti fi àwọn ọlọ́run nígbà tí kedere tó bá ti ìyẹn tí ó ti wá ọmọ ni wọ́n wá sọ pé làwọn fún náà náà náà náà Ẹgbẹ́ tó ó ní àgbọ̀ láwùjọ mẹ́rin mẹ́wù káfọ́pá bá gbọ́ láyé ní àwọn lónìí àbá ní màmá bẹ nínú ọmọ náà dáadáa náà ẹ̀wọ̀n yẹn pàtàkì gan ìyẹn túmọ̀ sí pé bá bá gbọ́ ẹni sọ́nà gbọ́ bí ó ronú ẹni tí ò bá gbọ́ òní lè ronú àwọn yẹn gbọ́ oríṣiríṣi ayé àwọn àlẹ́ ronú sí lóbìnrin láwọn kó ń bá àti bèbè ẹ̀wọ̀n táwọn òní sẹ́yìn máa ń kọjá lọ sẹ́yìn kọjá lọ sí ilé ẹgbẹ́ wọn gba sálẹ̀ ní wórówóró mẹ́rin wórówóró báyìí sọ pé wọ́n lò lèyàn kan tó sí torí pé ẹgbẹ́ wọn fi kí ni sọ náà ẹni tí kọ́ rẹ̀ ẹ sì láwọn ọ̀dọ́ tí márùn lẹ́jọ́ ọ̀dọ́ yìí bóòtù náà bá kọ́ orí ìwọ máa ń yà lẹ́yìn tí wọ́n fi ṣe lápò bóòlù ẹ̀sìn gbọ́ ìfi gbọ́ yóò gbọ́ wọ́n ní gbígbọ́ tó gbọ́ ẹ̀ lójú òde òru èrò tó lọ́dọ̀ òde òru tó lè tó àmọ́ ọ̀rọ̀ ọlọ́run wọn ò gbọ́ tọ́kẹ́kọ́ ó dèkí wòrò wọn fẹ́yàn bá gbọ́ ní máa ro nípa ìgbà ẹ̀wà òdodo lọ rí o ọ̀rọ̀ tí mo gbọ́ yìí ló yẹ kí mo rí o ọ̀rọ̀ fẹ́yàn bá gbọ́ kò lè ronú lọ́ba aláàbí ní àárẹ̀ tó kọ́kọ́ ṣe wọ́n tún mú wọ́n jí létí wọ́n lè kíni wọ́n jí létí búùkù mu wọ́n ò lè ju ọ̀rọ̀ ó mú yín wọ́n mọ́ lójú. wọ́n ò ní lọ́wọ́ ọ̀rọ̀ láyé wọ́n ò lè kú òlórí sáwà bọ́lá bá fẹ́ sàánú yẹn ẹ̀ẹ́dẹ̀gbọ́ àyà kan láti ìdúró tá a bá padà tá a bá wo kí sọ kí sọ kí Islam ẹ̀ náà kí mo bèrè kí sọ síra ìsìlámù mọ̀ báwo ni wọ́n rò ti gba ìsìlámù tẹ́lẹ̀ wọ́n ti gba ìsìlámù. Mo tó ti gba ìsìlámù yẹn àìlẹ́yìn ọ̀gbọ̀n láti kó rẹ̀ ni wọ́n gbọ́ tí ò lápá lára wọn. Ó mọ̀rọ̀ rọ́bì ọlọ́rọ̀ ẹni wà tó ọlọ́mọ sọ̀rọ̀ ayọ́mí sí. Nígbà tí ọdún bíi mélòó kan ló ti wà lórí kèsì kèsì rẹ̀ bábí bá ẹ̀ ó dẹ̀ jẹ́ ọ̀tá tó tóbi fún ìsìlámù. nígbà yìí àti fún oṣù ó wá ti sọ́kẹ̀ inú kẹ̀bí ni yá lónìí yìí látẹ̀kẹ̀ kékeré máa lọ bá wọn sọ ìlú tó wà lónìí wọ́n rí kékeré ojú rẹ̀ gbólẹ̀ lílọ lílọ ló padà arákùnrin ẹ̀kọ́ ló láàyè fún àrùkó lọ lọ ó ní mo fẹ́ lọ bá ọkọ àbúrò bí wọ́n wòlé máa dànù ẹ máa wọ náà wí àbáyé àdúrà bá mẹ́rin ṣe lórí rẹ̀ ló gbà wípé àlọ́mà ìgbàlè ahụ lè á lè wọ̀n yìí ọlọ́run bá kó pẹ̀lú ọ̀kan nínú ọmọ ti ẹ̀rọ lórí. ní lọ àgbà ó lọ báyìí tó padà yóò dẹnu ọmọ ọkọ àbúrò tí ó kà kó lẹ́nu ọlọ́ọ̀lẹ́ ọ̀dẹ́ lọ fún ọgbọ́n tán láì ló máa kì láì ló sí ká tọ́ra ọkọ àtìyàwó iṣẹ́ láti fi wáyé táwọn àtìyàwó wáyé lé sọkùnrin àti ìlú ní. tọ́ra máa àrùnbáná aláìṣẹ́ ìmúra ara lè fẹ́ sọ إلا تذكرة لمن يخشى تنزيلا مما خلق السماوات

tọ́lọ́wọ́ bá sáànú ẹ̀wọ́ ní gbọ́rọ̀ tá ń sọ láti gbọ́ ẹ̀yẹ yóò gbọ́ tó bá ti gbọ́ pẹ̀lú ọkàn rẹ̀ yóò ṣe ẹ̀kú àtàrà ọlọ́run ní ọlọ́pàá ò bẹ́ẹ̀ ọlọ́pàá bá ọlọ́pàá ní ilẹ̀ mo fẹ́ tútù gbà mẹ́ta rẹ̀ yóò gbé wọn wá kó kẹgbọrọ ọlọpọ wọn kẹkẹ èdè mi mo máa ń gbọ́ fún wa ó máa ń kúrú jáì kájọ pé ní ìjọsìn wọn jì kan bẹ̀tẹ̀ orí kúrẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó wọ̀ wọ̀ táwọn yẹn bá ti gbọ́rọ̀ lọ olóòfà ń fẹ́ẹ́ lé ti kí ọ̀mí kẹ́ dáhùn ìwọ̀n gbọ́rọ̀ lọ ẹ̀rọ bá ti gbọ́rọ̀ lọ lọ ẹ̀rọ bá wa ti balẹ̀ ẹ̀rọ kálukú wa ti rìn láàánú. àwọn ọmọ yẹn ẹwọ ẹja kẹ ẹgbọ́n bá yọ̀ tó mọ̀

àbúrò mọ́rò òkúté síra ó ní bọ́dá mi ẹ̀ ní ká ọ̀nkí tẹ́ ẹ bá lọ sàlùwàlá àbí tẹ́ ẹ bá lọ wẹ̀. dẹ̀tọ́rọ̀ rẹ̀ ti mú lẹ́mìí gan ó mú lẹ́mìí olóra omíra omíra omíra tó ṣe olómìnira bó ti lọ ó tẹ̀ sàlùwàlá kàló sàlùwàlá kàló yóò jáde padà sẹ́nu sílà lé lọ́wọ́ báyìí ọ́ àá. ما أنزلنا عليك القرآن لتشقى ìbéèrè tó béèrè pé àìlọ Muhammad bó ní Muhammad wa ẹjú wọn ó wà ní ụwa, ó wà ní sáàlù akọbílẹ àti akọ ibẹ̀ là ẹbí wà ní ọdún wọn Islam ibẹ̀ ló ti àmọ́ wọlé kò gbọ́ ni. onígbà ogun na nàìjíríà kápápá gbọ́ni àwọn nàìjíríà tàbá lèrò mú ọ̀pá àwọn pọlọ́wà mẹ́kùn náà sí àwọn ọ̀rọ̀ ụzọ òfin dásìlú náà tẹ̀lé lórí. sábàmà ẹ̀ máa ń bá mọ́ ẹja gbọ́rọ̀ láyé àsìkò ìlàlè gbọ́ tí ó wúlò fún wa àsìkò ìlóde wúlò fún wa tó bá kù díẹ̀ káàtó lọ́wọ́ wa ká dà á lẹ́ẹ̀lẹ́ nígbà bá yẹ kí o da káṣí nà sí káwa ní o sọ fáwọn èèyàn pé wọ́n ní o da èmi ní o ṣe bẹ́ẹ̀ mà torí pé tí a bá lè mí kanlẹ̀ gàá kò bá mọ́ kí mo lóde kò bá mọ́ ó tó wá ti pé ọjọ́ lè jẹ́ àwọn ọlọ́run tí wọ́n lọ́kọ́ pé pàìtàrọ̀ fún nígbà bí i àìtàrọ̀ fún àná ọ̀rọ̀ pé á ah, àbúrú láti wọ́n wà lọ́wọ́ jẹ́wọ́ gbèbá mi níjọba ìlú ló ti báyìí níjọba ìlú ló ti báyìí ọmọdé pé jìnnà sí jìnnà sí ìyẹn ní pé ìjìnlẹ̀ tí jẹ́ ọlọ́run lé aṣáájú tẹ̀rí kó máa jẹ́ kó máa dá àwọn náà kó sáré ọgbà àbóògbà ọmọ àbóòmà nígbò lè mú ẹni yìí. kan wọ́n sọ̀rọ̀ àwùjọ máa ṣe fún mi. ó bẹ̀ látara ti àti gbogbo ọ̀dọ́ la ń darí ó wá wá láti kù. nígbà yẹn tàbí táwọn yẹn yà bára yẹn wọ́n ti dájú náà wọ́n kà fún kìlọ̀ two thousand and fifteen fifteen that was the rate either fifteen fifteen or thirteen fifteen fifteen fifteen níbẹ̀ nígbà yẹn. tó ti gbogbo ibi ibi rẹ̀ báyìí wọ́n yà tàbí ìdílé rẹ̀. ẹkùn tó yà mí lẹ́nu ni pé mo tó kọ́kọ́ request ni pé àpapọ̀ òwe máa gbé mọ́ṣáláṣí ọ̀nà ọ̀dọ́ mọ́ṣáláṣí láti ìṣe ilé ẹ̀ máa sùn bẹ́ẹ̀ wá tẹ̀ sùn kọ̀ǹdíṣà kan bẹ̀rẹ̀ ọ̀ lé sọ bẹ̀rẹ̀ ó fẹ́ ké wọ́n bẹ̀rẹ̀ sí ayé rẹ̀ fún wa olóhùn kan fẹ́ nígbà tó bá òun fẹ́ ti bọ́ọ̀lù òun fẹ́ lórí kájú mọ́ ọmọ tẹ̀lé wa bẹ́tí lọ́ ọmọ ẹ̀jẹ̀ àwọn asan bẹ́ẹ̀ náà ni ṣe àbúrò òwe àgbẹ̀tẹ̀tẹ̀ àgbà ọmọ padà gbèdé kó lóko bá yẹ ẹgbẹ́ ó ní kò sí kó bàjẹ́ tẹ̀lé fún òun ṣe lẹ́wọ́n wá rí pé ọlọ́run ní ilé òun tí ò jẹ́ kó wọ́n síbẹ̀ àìwá bá síbẹ̀ yẹn ni àtàkùn súnmọ́ ẹni tó ń sọ̀rọ̀ fún ọ̀sán ìgbà ìdílé tó tẹ̀síwá lọ́dún kan ó máa tẹ̀síwá tó ó wá di ọmọdọ́nà kan pásítọ̀ òtò ó kọ̀ bẹ̀rẹ̀ sí pásítọ̀ ó wá di àtẹ́kọ̀ kúrò lórí èròǹgbà rẹ̀ ó wá pàṣọ lẹ̀ fáwọn tó wà àwọn ọmọ lọ sí ìgbà yẹn ọmọ mẹ́sìn ọ̀pẹ́ àwọn lọ tẹ̀gẹ́ lẹ́lẹ̀ ìjọ rán tó wa pé ká gbogbo tó bá tó wọlé wọ́n pè lọ uia tó fi òyìn ó tún rán iṣẹ́ látọ̀ náà pé ẹgbẹ́ta ìlú ọ̀rọ̀ tó ń sọ fún wọn. kí lọ́dọ̀ rẹ̀ tó sọ ó ní ara nílé mi náà wò ẹ̀yin kẹ́ ẹ mójú tó bẹ́ẹ̀ lè fi ní o. bẹ́ẹ̀ ó rẹ̀ alákúndá wọn tó wá ní wọ́n tún bá padà sọ̀rọ̀ bó ti padà sí wọn lẹ́nu. àwọn ará wọ́ọ̀dù àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ lẹ́yìn pípò yé lọ́sọ̀rọ̀ yẹn ó tẹnu mọ́rọ̀ kan o àwọn tó ti fẹnu mọ́ ẹ̀yà lọ sí wọn ẹ̀rí tètè ẹ̀ bá àbí ò bá yẹ torí pé kò sí ìṣú ọ̀tẹ́ tó bá yẹ kó tán pàṣẹ kan lè àgbà ara lè jẹ ọba lọ́mú pàṣẹ kan ọ̀rọ̀ yẹn ìwúlò mọ́ torí pé ó ti tú bá tí ò bá tó bá yẹ kò ní kò ní tí ò bá tó bá yẹ kò ní kéyìí nígbà pẹ̀lú táwa kó tó ti ní bẹ́ẹ̀ bá ti tó ìjọba ní ìjọba pé gà gà tọrọ bá ti tó ọmọ ìtọrọ ọ̀rọ̀ pẹ̀lú agbẹ́sẹ̀kí ni yóò bọ́ ní ẹran lọ ó dà jẹ́ wọ́n sárọ̀ eré aláàbí ìpapọ̀ tó bá rí tó bá lè fún ìmú nítorí àwọn ẹlẹ́sẹ̀ náà kí sùúrù ní sátórí kodò báyìí. Nígbà tó wá dé wájú ọlọ́run tó wá bá wọn. Níjọ́ tí gbogbo ẹlẹ́tẹ̀ ó déwájú ọlọ́run náà kí sùúrù ní ìgbà wọ́n tó ní odò bẹ́rẹ́bẹ́ bẹ ọlọ́run lọ́mbà náà wọ́n wà máa ọlọ́run àkókò rí náà àgbèrè nàrà àgbèrè nàrà kódà gbọ́ àmọ̀pé tó sọ nìyẹn dáwà padà dáwà padà sáyé wọ́n fẹ́ wá yé wá sí dáadáa kò ní ṣe báyìí dúró tó sánú níbi bá dájú pé bá a lè dájú àwọn ọmọ òde dájú wa bá a lè dájú àwọn ọmọ òde dájú wa bóòlù àti dájú àwọn ọmọ àwọn tá a ti lọ sẹ àpò wọn mẹlẹ ní mọ à ń lọ padà mẹ́rin pé ẹja lọ wò ó lọ́jọ́ ẹja lọ wò ó ìjọba náà bá ní òkú bá wà náà kalẹ̀ wọ́n gbé wa kalẹ̀ kódà mọ́tò wa tó bá ti gbé wa lọ fún òní ta fún bẹ́ẹ̀ wọ́n gbé wa láti gbé. rọ́bà náà àbúrò náà wọ́n náà fáwọn náà ní àmàlẹ́ ọ̀rẹ́ ní náà wọ́n ọlọ́run á ti màmú dájú báyìí tó wà lè bàbá yìí lọ́ba aláàbí fún asúkọ lẹ́la ààrẹ ìpèsè náà sì kẹ́ sí ọ̀yẹ́ fún gbogbo ẹni tọ́wọ́ bá já wọn wíwíwí anábì ṣe wàhálà ó ṣe wàhálà lórí wa yóò ti wọ tẹ ó tún kìlọ̀ fún wa asọ̀lá asọ̀lá wàhálà kẹta ìmọ̀ ẹ̀rọ fún àwọn ìwọ́n nígbà tí wò ló bá ìyàwó yẹn lọ sí òun ẹ̀rọ kan àti àyíká tó lọ́dún òun gbọ́gbọ́ sí i ó ní àǹtíṣẹ́ ni àǹtíṣẹ́ ni ìjọ bẹ̀rẹ̀ bá tú ọtẹ níbi tẹ́ ẹ wò ní fún ọmọdé àwọn kàtí kan pé one minute silence ní alá ìdílé ló bá tán ló bá tán. We are everybody go back to your department and let us continue work. Activities continue my brother activities continue pàtàkì jùlọ bẹ́ẹ̀ wá fi ìyàwó lẹ̀ láyé yà rí tó bá wo olùkọ́ mẹ́ta tí ìtajà bá jẹ́ mùsùlùmí pété sùúrù ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ó gbọ́dọ̀ kọ́kọ́ àgbàdo yìí oṣù mẹ́rin àjọ mẹ́wàá o obìnrin ní ara rẹ̀ ìgbà wọ́n gbọ́ ara rẹ̀ òní ìgbà kí dẹ̀ ló fà á bọ́ba aláàbò fún wọn kọ̀ ní sẹ́yìn kì í ṣe píkà sí láàánú wa torí kí ni bọ́ba àdàbà pọ̀ ní èyí kó bọ́ba tó ṣe kó má jẹ́ kó lórí wálá yìí káàkiri lè mà tó yẹn bá rí ní tó bá yọ. kódà kẹ́ta àti lè mà kọ́lọ̀ máa ń kọ̀ síta ó máa ń kọ̀ síta ẹ̀sìn wọn àti pínlẹ̀ ìsìn wọn ó ní ẹ̀sán mọ́ta gbogbo yìí tó bá wà nílé kó ni àmẹ́rin tó túmọ̀ ní pé tó bá jáde owó lẹ́nu tó bá ní four months eleven days wọ́n lè súnmọ́ kí mo pè é four kíláàsì four months eleven ẹ má sọ pé àdóò ah, lọ́pọ̀ rẹ̀ wá ah, ah, ọba tó dáa ní ọjọ́ pé ẹ bá sọ̀rọ̀ ìfẹ́ kó tó ti kọ́ ara rẹ̀ ò ní gbé tó kí ló wá fẹ́ ṣe rẹ̀ léde sí pé à ìyàwó mi ló wà láì fẹ́ tí ó bá ti họ́ sí rẹ̀ ìyàwó rẹ̀ ọ̀ọ́dún láàrin rẹ̀ àtọ́lọ́kúndà tó bá pa pòròmọ́sì ìlú sánú bá tiẹ̀ lọ́rùn. kò lè sẹ́ni tí ò lè tẹ̀lé sí kò sí inú ẹ̀dá kan ayé yìí ti ń sọ́mọ ń wà tẹ́lẹ̀ lọ pé lálá èmi ni àdìjọ láyé ìgbó ni ayé wò lẹ́yìn lọ lòdó ayé tó lù ọgbọ́n tuntun. ayé àwa bá àbílẹ̀ àwa àìbá àbílẹ̀ ó lè bá ó tó wá lórí ó tó wá sílẹ̀. ayé ìfihàn lẹ́lẹ̀ ayé ìfihàn lẹ́lẹ̀ ìrẹ́ ló ń fi lẹ́lẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn bàbá wọ òní lo rédíò rédíò lábẹ́ máa lóye gbó yàtá rédíò ti dá máa gbọ́ ni ta ló lọ redio gbó rédíò rédíò àwọn àlùyẹ gbó lẹ́yìn ó lo rédíò báyìí lò ó lò ó lò ó àbàtí máa

wọn ò bẹ̀rù ọlọ́run wọn ò kọminú ọlọ́run ó wá ní ẹnìnà dájúdájú àlẹ́bí náírà ṣáwọ́nà àwọn tá máa ń kọminú ọlọ́run làwọn nínú báyìí wọ́n kọminú ọlọ́run ní kọ̀rọ̀ gẹ́gẹ́ ní torí yẹn lè ju bá lọ yẹn lè bẹ́ òdìbò wà ní ìjẹ pa. àmọ́ eléyìí àìsàn wọn wà láàrin èèyàn ni wọn ò sí láàrin èèyàn ìyá ìṣàwọn náà lọ bá wọn bìnnìkan yìí wọ́n ń páyọ̀ ọlọ́run ní kọ̀kọ̀ ajẹ́pẹ́ ìpáyà gbangba yẹn ò tó àdúgbà bá ẹrù rẹ̀ náà bẹ lónìí láwa nìkan ọba aláàánú ẹni bá lè páyà mi ní kọ̀kọ̀ tẹ́lẹ̀ kan ò sí bẹ́ẹ̀. irú bẹ́ẹ̀ máa pípé àforíjì mi fún. wàá ṣe é wọ́n wọ́n kẹ́rin padà irú wọn wọ sáré jẹ́nà àwọn olùmẹ́rin kò náà kà fárúkú bẹ́yìn alákàwùkù alákàṣíà yàtọ̀ ẹ̀wọ̀n yàtọ̀ fúnra ọgbà wọn wọ́n ní alákàṣíà ìpáyà yẹkú nàbí yìí èyàn ò máa páyà ẹni tó lè páyà ọlọ́run ẹni tí ó mọ ọlọ́run ẹni tí ò mọ ọlọ́run lè páyà ọlọ́run àmọ́ ìyá lè máa bẹ̀rù lórí tí ó mọ̀ ìyá máa bẹ̀rù lórí tó kùkù bá sùn òfin kí ni máa bá yẹn lẹ́rù àmọ́ ẹni tí a kàn tó kú pàdé ju pé a ah, ọ̀nà yẹn ó sókùkù díẹ̀ ẹ̀wẹ̀ ìdá padà ẹni bá àmọ́ tó débi kí lẹ́wọ̀n tó dé wáyé à ń bẹ̀rù ni a jẹ́ pé káwọn wò jẹ́ ìgẹ́ ìrèké láì ní mẹ́gbẹ̀lú bí bẹ́rù bá wa àmọ́ kọ́ṣù àǹkọ́ ẹni tó bá fẹ́ ní ọ́ṣíà yóò jẹ́ ẹni tó mọ ọlọ́run ní bẹ̀rù pé mo mà á nítorí mímọ̀ sí mọ̀ ló lọ́ba aláàbí sọ pé ìnáma yàtọ̀ wọ́ọ̀hà ní ìbáraẹni ìrìnàmọ́lá ẹnu ọgbà dájúdájú àwọn tó máa ń páyọ̀ ọlọ́run ó làwọn tó ń jẹ́ olùkọ́ lọ́wọ́ tó láwọn náà mọ lẹ́tìrí pé wúlà máa ò láàrin wa tí wúlà máa bá pọ̀ àánú ó ní máa bẹ̀rù ọlọ́run tábàtì lẹ́yìn ẹ̀ka tábàtì ní wúlà máa tí ò bá ti bẹ̀rù ọlọ́run kì fi áálì torí pé bọ́lá sọ ní pé ìlànà ẹni tẹ́ ìrírí tí ó máa fáyà ní jùlọ àlùkùlá máa mílí ìmáà nínú àwọn tó bá jẹ́ àwọn tó bá tó àwọn ọmọ ilé bẹ̀rù torí àwọn ọmọ òfin tó tè àwọn ọmọ òfin tó tè. ìnàlẹ̀ ní ilẹ̀ ẹ̀ṣẹ́ wọn náà rọ́bà ó ń bí torí pé yẹn ní kárí ó ní kó lóye bíi ádámà làwù ìlà sọ́ọ̀ ó ní gbogbo sẹ́tọ̀ máa ádámà bá ṣe olóde àwọn àwẹ̀ fàyín náà wù mí fàyín náà wù mí torí báwọ̀ yẹn èmi ni mo ní wàhálà ájúbì sí èmi sì ní ìpàlẹ́sàn lórí ẹ̀ àwọn olùmọ̀lá kí ló dé tó fi pàṣípàwẹ̀ sọ́dọ̀ rẹ̀ torí pé ẹni tó ń bẹ ẹni tó ń gbàwẹ̀ sábẹ́ ah. ìwọ alájùmọ̀ bá ti dùn fún yìí sábẹ́ lè sọ pé gbogbo alájùmọ̀ látàrí ìbá àgbàdo kó náà ni ẹjẹ ìwé ẹnu yín ẹnu mi gbẹ àwọn ẹjẹ mú wa nígbà tá a wà kékeré tá a bá lọ sọfẹ náà gbàgbé àwọn àgbàdo àyílà nígbà tá a bá jẹun àmọ́ mo ti fún wa lóko kí wọ́n ti ń lò ó dáa o. tó a sì lámù ṣe àwọn èèyàn máa má aláàbà alámù kan amúyẹ ẹ̀yìnkùlé lọ́rìí tó láàrin ìwẹ̀yìn náà wájú kan àti ti lọ bí àìsà àti àgbo méjìlá ti máa gbóyàn èèyàn kan lọ bí àmú lọ́ọ̀bà sẹ́ni mu díẹ̀ tó wá ti sẹ́ni mu díẹ̀ lọ́ọ̀bà mú yẹ̀pẹ̀ ọ̀hà rí mu ọ̀hà rí rẹ̀ mu kọ́ba tí wọ́n ń bọ̀ láti kú wọ́n tó wà lọ́sí láì wọ̀ ọ̀nà àpẹ̀lẹ́ ọkọ̀ àwẹ̀ òní àwẹ̀ òkúyẹ̀wò mo lọ mọ́sálásí lọ́sùn díẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ní àgbàlagbà náà lónìí tí ó gbà rẹ̀ tí ó gbà rí torí pé ẹni tó bá fẹ́ yóò jẹni tó kọ́ ẹ̀mí ara ẹ̀mí dànù ó ní búrẹ́dì inú fíìdì ó ní bíbí tí ó gbọ́ ẹ̀dẹ̀ lọ́ta àwọn tí ó ń tẹ̀ka gan ọ̀rọ̀ nìkan bọ̀ bros ẹ̀wọ̀ ẹ̀mẹ́dáwọ̀ ẹ̀mẹ́dáwọ̀ àmọ́ yàtọ̀ náà wọ́n bá wọn bí lè bẹ́ẹ̀ ẹni bá lè pàdé bẹ́ẹ̀ wọ́n náà ọba rẹ̀ ní kọ̀kọ̀. ọba aláàmì làwọn ló máa jẹ́ kí wọ́n màgì bí rọ́tún àforíjì láyé. àwọn olùmọ̀lẹ́ gbogbo bí lálùkọ́ wọn lè bá ti lo ajéhùn tẹ̀lé ajéhùn àbí òtítí ròyìn bẹ́ẹ̀ kọjá kí ni àlùfẹ́mẹ́. abẹ́ aláṣọ àwọn ọ̀tá aláṣọ àti ọ̀lẹ́mọ̀ àlùfẹ́mọ̀ àti ọ̀lọ́mọ̀ alábẹ́sẹ̀ lọ́mọ̀ tó mọ́ فضلك كلام ربنا القول تقبل صيامنا يا رب العالمين واغفر ذنوبنا يا حي يا قيوم يا رب العالمين اللهم اغفر لنا خشيتك كما تقول بيننا وبين معصيتك ومن طاعتك كما تبلغنا من جنتك ومن اليقين ما تعود بها من مصائب فينا ومتنا له بأمرنا وأبصارنا وقوتنا أعيننا وجعل الوارث منا وجعل ثارنا على من وانصرنا على من أعدانا اللهم لا تجعل مصيبة في ديننا ولا تجعل الدنيا أكبر عنا ولا تجعل منا ولا تخلف علينا الاذن انما لا يخاف كثيرا ولا يرحمنا يا رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك